láàárọ̀ yìí nínú síra àgbáwò àwọ̀dá sí àbábọ̀ eléyìí sí àwọn pòfẹ́sọ̀ báyìí hamidi tí wọ́n kọ́ tí orúkọ síra náà jẹ́ àgbáwò àwọ̀dá. kó láwùjọ ẹni àwọn ìwà àti ipa tí wọ́n ń kó láwùjọ ẹni gbogbo àwọn kata àbá tọ́ka sí ìpè wà fún ni làákà ìpè nǹkan ò bá ṣe náà ò lè sọ ìpè kì í ṣe wà wú. torí wípé olúkúlùkù náà lọ́mọ aburú tí àwọn ọmọ yẹn bí láwùjọ bá wà. eléyìí tí a wà bẹ́ẹ̀ lọ́wọ́ tí àwọn ìsinmi sàmọ́ ẹgbẹ́ iṣẹ́ ọ̀gá ọ̀gá ẹ̀dá rọ́bẹ́rẹ́ náà nínú títà pè ní alùpàdàrà alùpàdàrà alùpàdàrà àwọn ìfúnfúnmu àti àwọn ìfàkúfà tá a ti sọ̀rọ̀ nípa kí ni wọ́n fà á kí ni àgbo yẹ kí ni wọ́n fà á lẹ́yìn bẹ́ẹ̀ kí ni àwọn bẹ́ẹ̀ abala tí a fi ń tọ́gùn ẹ lọ òun náà ni àwọn ọ̀nà àbáyọ lórí ìtòlímà sí ìmọ̀kúmọ̀ àti ìbàkúbàkú láwùjọ. a ti sàlàyé àwọn ìṣòro mélòó kan gẹ́gẹ́ bí àwọn àbáṣe ọ̀kà sí i. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ kí ni ìdájọ́ òfin ẹ̀sìn wọ́n ní káwọn èèyàn máa mà á lórí àwọn àti bẹ lórí ìfúnfún ìfàkùfà. ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ àtàbíhàn ìwò bínibíní látọwọ́ àwùjọ láti lè jẹ́ káwọn èèyàn máa ìtì nínú ìmọ̀kúmọ̀ àti ìbàkúbà bákan náà àwọn tí wọ́n gbé ìmúkúmu àti ìfàkùfà lárugẹ kama se na se àfún wa kájẹ kama ma ti fún ìgbàsẹ̀lẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lápò kájẹ kama ma á. bákan náà ẹlẹ́ẹ̀kẹta ni kájẹ kama ma burú tó wà bẹ́ẹ̀ pàpà jùlọ lábara lábala ìlera àwọn ìlera ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìlera ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹrin òun ni kí àwùjọ kí wọ́n gbìyànjú láti lè fi àwọn kankan rọ́pò fún wọn lórí ìmúkúmu àti ìbàkúbà kí làwọn nǹkan tí èèyàn lè máa mu tó lè tara lóore tó lè tara láǹfààní àdìsílẹ̀ iná tó pọ̀ tọ́lọ́mọba àdìsílẹ̀ àti pèsè kalẹ̀ fún wa. Bẹ́ẹ̀ni ọlọ́ọ̀dẹ́ àwọn ọmọ sí ó ní àwọn ọmọ oyin ó ní ká máa mú wàrà ó ní ká máa mú mi abẹ́rẹ́ nìkan gbogbo àwọn ọmọ yìí pọ̀ ká lé wọn nǹkan yẹn ọ̀kan náà ló ní àwọn ọmọ náà lọ́wọ́ bákan náà nínú ẹ̀ táwọn bá fẹ́ ló bá òun ni kí. tàbí tó lè pé ẹni tó fẹ́ bá àlejò kọ́mọ ìdẹ́nu tó jẹ́ ọ̀jọ́jú tó fi wẹ́ẹ̀kọ̀ àwọn àlejò rẹ tó ló fi wọn báàbọ̀ tó lù kàwọn lálejò kọ́mọ ìdẹ́nu tó pé ìwọ̀n fún wọn àtùpàtùpà yóò ràn àwùjọ wọn lọ́wọ́ yóò fi lè jẹ́ kí àwọn àwùjọ wọn dáa ẹlẹ́kẹ̀ẹ́fà tí àwọn àgbàlá yẹn lè tẹ̀síwájú bẹ̀ tó lè dáhùn àbá àti ìwúlò lè jẹ́ ọ̀nà àbáyọ tó wà níbi ìfàkúfà nígbà tí wọ́n ti mọ ìdájọ́ òfin tó wà níbi eléyìí tí wọ́n á lókun tí àwọn náà táwọn lókun máa pò lùsì mú fún wọn àbí táwọn lókun máa pò lùsì àwọn ìbíkùnmí àti ìfàkúfà. wàtìrọ́dùwà mílẹ̀ lẹ́kọ̀ọ́ àbí bó ti ẹ̀jẹ̀ sí wípé àwọn òkú lùsì ẹ̀ ṣùgbọ́n wọ́n fi ìgbà láàyè lẹ̀ fún orílẹ̀-èdè wọn láti kó wọlé eléyìí gbọ́dọ̀ mọ̀ wáyé kó ti pé wọ́n dènà kíkó wọlé lórílẹ̀-èdè wọn tí wọ́n bá lè níbi títan ìmúkúmu àti ìfàkùfàká wàtàdà wúlì náà báyìí dàda tí wọ́n ń jẹ́ kí nǹkan wọ̀nyí kọ́ wá dọ́gba àwọn èèyàn tí wọ́n bí rí mu tí wọ́n bí rí bá. jama sẹ́rí kókó kan tí wọ́n ń wá yìí kókó kan ni ó ti rí pé. ìtì fíìsà ìtọ́jú sí náà ìtọ́jú ìfàkùfà náà ní ọjọ́ kájú rẹ̀. nígbà tẹ́tọ́ bàbá bàbá rẹ̀ náà tí wọ́n á tún ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ lẹ́sẹ̀ ọjọ́ ìkẹta. òun náà kò kọ́ nítorí bàtàrà wọn torí pé níjọ́ ènìyàn ní kókó rẹ̀ tó kú lọ tẹ̀ gbogbo àwọn ilé ìjọsìn pátá bó tilẹ̀ kí wọ́n gbé débi àwọn pé lórí pé bóyá ilé ìjọsìn orílẹ̀-èdè tó láì fún orílẹ̀-èdè ìsìláàmù nìkan ni lóye kan lọ́kọ́ mọ́sálásí ṣùgbọ́n lórílẹ̀-èdè tó láì fún orílẹ̀-èdè tó mùsùlùmí nìkan lọ́wọ́ abẹ́ máa ń wà nìkan náà rè torí pé nínú òwe òfin wọn náà wọ́n kọ́ káàbù wọ́n kọ́ kábọ̀ kàkúgbà nígbà tó bá jẹ́ pé mi ò fi iná làbá tẹ̀lé lórí àwọn torí di eléyìí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni àti girama gbogbo wọn náà gbọdọ̀ ní káwọn ọmọ ọmọ aburú ti bẹ́ẹ̀ mi mú fún àtìbàkúbà bákan náà wà jàmẹ́ à àtàwọn yunifásitì àwọn ilé ẹ̀kọ́ gíga kọ́lẹ́jì òṣèlú ní gbogbo àwọn wọ̀nyí náà ń gbọdọ̀ wọn ní káwọn ọmọ aburú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò

gbogbo ala ní ìdílé káwùjọ wọn dà nínú àwọn tàlẹ́ǹtì tá a fẹ́ sílé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìtọ́ dá lọ́dọ̀ àwọn òbí rẹ̀ kó tó kú lé nígbà tí wọ́n ti bọ̀ ilé ẹ̀kọ́ tó dá yóò ti dìdàkudà dé kó tó jáde ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìta yẹrẹ ń bàjẹ́ lónìí torí kọ́ wọn fẹ́ tìtì náà náà wọn kọ́ mọ̀ táwọn mọ̀ wá nípa yóò wá jẹ́sí pípa ọba ti wọ yunifásitì nísìn àdúgbò bí ọmọ abẹ́rẹ́ ọkọ tó ọlọ́ ọba ọmọ sáánù rẹ̀ bó tilẹ̀ jẹ́ sí wípé wíwọ yunifásitì náà ilẹ̀ náà kọ́kọ́ ti pàtàkì sí sáwájú lẹ́wù sẹ́kọ́rì lẹ́wù táwọn yìí bá dúró ní sẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí ọmọ gbogbo wọlé táwọn yunifásitì oníṣàbíyàn lórí rẹ̀ ọ̀dọ́ pẹ̀ lórí pé àwọn bá fẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ bí primary mọ́ secondary gbọ́ ẹ̀rí nígbà tí ó bá kàn wọ yunifásitì láì gbogbo ọkàn tó kẹ́ni gbogbo ọkàn púpọ̀ yẹn irú wọn ni gbàtọ́ bá kọ́kọ́ torí ìdí eléyìí àbá ní wàlìmìtìmá ìyà àwùjọ sòsáìtì àwọn náà gbọdọ̀ plé róòlù wọn eléyìí tó yẹ fíìmù haraba ti á ti sùn mọ́ láti kókun dá pọ́ìsì ẹni ẹ̀rọ bá pè pọ́ìsì òun ni wọ́n pe kí ni o ìmúkúmu àti ìfàkúfà bẹ̀lìkẹ́lìmà kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ òfin tó ní ẹja ẹja pera wa jọ ládùúgbò kí làwọn nǹkan táwa lè kíyèsí ládùúgbò ẹ wọ́n jálè ẹnìkan ládùúgbò bí ẹ̀yin yòókù ẹ̀ bá sọ̀rọ̀ náà sì yín náà bọ̀ nígbà tí ẹnìkan bá tún bá abá nìkan bá ní wọ́n wọ́n wọlé òun wọ́n jálè kò ó àbí wọ́n fọ́ àbẹ́sọ̀ òun gbogbo yín náà ẹ̀ka ọ̀gbìn ra ẹ̀ sọ̀rọ̀. ẹ ní ìgbàgbọ́dọ̀ ẹgbẹ́ ṣe sí ẹ̀yìn ó pé náà bá dé amúyẹ gẹ́gẹ́ ni tẹ́lẹ̀ mi òkú kàn mí ebi ekúkú ebi ekúkú fà á nígbà tó kùn náà dé yọkàn wọn náà ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ kíkẹ́ òkú wáyé ká sọ̀rọ̀ lórí tí ọba tí ọba tí a sí lọ láwùjọ báwo la fẹ́ dé ẹ̀. lọ́nà òfin eléyìí tí ó tún ní sekẹ́ni tí ò ní kópa lára bá gbogbo àwọn olùgbé rẹ̀. bákan náà àwọn tí wọ́n máa ń pọ̀ nǹkan ká máa sekẹ́ni ká máa kọ́ èyí táwa lè ṣe làwọn náà ṣe nínú ojúṣe tiwa lé táwa náà ṣe tí ò yẹ ká máa ṣe lọ́nà òdì wa. sẹ́yìn náà máa ń kọ́ àgọ́ o pàpà jùlọ nínú síra à ń títì lọ́wọ́ wọ́n gbóró àwọn àlàyé yẹn wá wà náà ti sọ lọ́wọ́ báyìí kò sínú wípé àwọn àwa ti tu wa ẹni tó bá tọ́ kó wọ́n òkè ìsara lóko eléyìí ó sì sínú wípé àbẹ́ni kan wá fojú fẹ́ nìkára síra tá à ń bá bọ̀ nìyẹn kó wá tó débi ọ̀rọ̀ míì náà èyí tí ọba wà náà wíyọ̀ wá wí mẹ́. sọ́dọ̀ ti díẹ̀ gbogbo ẹ̀tọ́ bá gbá yìí náà ìkànnì pé eléwèé ìpèsè ìfọdù lóru eléyìí tó fún wọn lélẹyìí alimọtabi ato mẹnali wáàbí àdìní eléyìí tó lẹ́yìn pé yóò máa tìyàn látara pínpín rẹ̀ lórí abala ojú ọ̀nà ẹ̀sìn lẹ́yìn tààtì rẹ̀ dáhàlì kábìrì kọ́lù kẹ̀bí irun wàmí torí pé ipa àwọn eléyìí ta sọ yìí kí àwọn ilé ìjọsìn àwọn ibi tí a ti lè gbọ́ ìròyìn ká àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ilé ẹ̀kọ́ gíga àwọn ọmọ nation kọ̀ọ̀kan àwọn society kọ̀ọ̀kan tí wọn náà bá ti dé lórí sáàtọ̀ yìí tí wọ́n ti ń sojúṣe wọn tí wọ́n sọ lọ́rọ̀ tí wọ́n ń kọ̀ọ̀kan àbá ní ìyẹn ó máa ní ipa tó pọ̀ nínú ẹ̀mí kódà ipa náà èsì kékeré tí máa tóbi nínú ẹ̀mí púpọ̀ ìsì máa ń bìbì nílẹ̀ ṣé wọ́n kàn látọ̀ yìí bí tí wù kórí tá a bá ti ẹ̀ lé lórí sáwárí ti wù wá yìí náà bí tí wù ká jọ ọmọdé tó ẹ lé etí ni ẹ lé etí ni ẹ etí sí ni nígbà máa ti wà ẹ etí sí ni.

mo rántí mo ti ìgbà tó fún ìgbà tó tó wá gbogbo àwọn àǹfààní tí bẹ́ẹ̀ fi nǹkan yẹn nìyẹn. ọ̀pítà bẹ́ẹ̀ ló náà ló ti ẹ̀mọ́ pílásítà wẹ́lẹ́ nì. tẹ̀bí tí ọ́nì náà ní kọ́kọ́ wọ pílásítà kọ́ ìwà ìjọba náà ti bẹ lára wọn báwa ti tó títà tèmi tó lè pé pàtó títà bá wọ kókò lọ báàgì tí wàá lọ kàn pọ̀ wá tó ọmọ ọmọ túdẹ́sì gbogbo ilé náà tó ọmọ bẹ́ẹ̀ kọ́lọ̀ nìyẹn ọmọ náà bá wá fúra ọmọ wá fúra fẹ́ fúra fi tí títà wá ti máa múra títà tó báyìí ọ̀pọ̀lọ̀ bọ́lẹ̀ kókó wọn mú bọ́lá bẹ́ẹ̀ bàjẹ́ dé o àwọn àbá àti kàmáyà kúrò yẹ kúrò lè rọ́ọ̀bà bí àwọn ilé ìtọ́jú pé ní like teacher like student ẹ̀rí bí teacher bá ṣe rí bẹ́ẹ̀ náà lọ́wọ́ akẹ́kọ̀ọ́ rí o báwo lọ́wọ́ ṣe rí lẹ́nu báwo lọ́wọ́ ṣe rí lẹ́nu àwọn àyè táwọn abẹ́ bá ṣe rí náà lónìí ti sọ fún wa náà nìyẹn ẹni ọdún tó kù nínú ẹni ọlọ́wọ́ bá àdéjọ́lá لا kẹ́kìrù الله bá mi kọ́ omi ما kẹ́kìrù má bí àǹfààní. ọlọ́run ní kí ìjọ ọ̀kan padà lórí ìṣesí kan àtẹ́wọ́ wà yálà wọn bá ti ní ìgbádùn òòrùn aláìní máa bẹ pẹ̀lú wọn lókùn bàtà wọn náà bá ni òun náà lọ ti yí padà lórí ìṣesí wọn kọ́ ìfojúlé ló ti ọlọ́run pékétì ẹ̀ ní àwa la lára wa wọ́pọ̀ lára rẹ o àwa la lára wa ti wọ́n láti síra wa tọ́wọ́ kù ní wọlé wọn tọ́wọ́ kù ní wọlé wa wọ́pọ̀ lára rẹ o wọ́pọ̀ ní ara rẹ torí bẹ́ẹ̀ mí yẹn wọ́pọ̀ lórí ìwọ kọ́ ní ẹ̀mí tó ọbẹ̀ tó kú yìí bí ọba tẹ ìjọ wọn ló ọ̀yẹ́ kó o rò wípé iṣẹ́ kan ní iṣẹ́ tọ́wọ́ ọba àti yàkúyà tó bí yàbá ah, ah, tó ná sí ọjọ́ òkúnlẹ̀ tó dúró lẹ́bi tọ́lá tó ná sí ọjọ́ òkúnlẹ̀ tó dúró lẹ́bi áá kóòlù wá bẹ́ẹ̀ tó wọ́n yá yìí gbogbo wa burúkú fún ọmọ lẹ́gbẹ̀ẹ́ lóde yóò tún kọ́kọ́ ọ̀rọ̀ lẹ́bi náà omi ọ̀kọ́ kọ́ lójú ẹ̀ náà pé áá ah, tó wá sọ́ọ̀tì lára wọn náà ní báyìí òfìjọ́ kọ̀ọ̀kan lójú ẹ̀ káwá ló ṣe tọ́lọ́ ọba àdìsọ́lá ti lára wa síbẹ̀ tó ń fi zero yìí ẹni tó ń máa ń gbọ́dọ̀ gbogbo kálukú wá gbọ́ látara omi ó di ẹ̀jẹ̀ kíkì láwọn ọjọ́ kan látara ẹ̀jẹ̀ kíkì ó ti dèdè bá sí ẹran látara bá sí ẹran ewu ọwọ́ rẹ̀ ọwọ́ àti ẹran ọwọ́ ewu orí jáde ẹsẹ̀ jáde ojú jáde inú jáde inú jáde ẹ̀mí wà bẹ́ẹ̀ wọ́n á ti bẹ́ẹ̀ lọ́kùn díẹ̀ díẹ̀ a sẹ́fẹ̀ẹ́ kẹ́kọ̀ọ́ ìmọ̀ orí ti ń àwọn ọmọ sáyẹ́ǹsì orí wọ́n tó jẹ pé kò nídìí wọ́n tọrọ owó ká ní kó fún mẹ́ nígbà táwa rẹ̀ rẹ̀ bá dé ọmọ torí di eléyìí eléyìí ni àwọn ọ̀nà àbáyọ táwọn àbá àtọ́ka bí lórí ìtàmú mu lórí ìmúkú mu àti ìbàkúbà wà nígbà tó bá bọ̀ lórí abala yìí náà fún ẹni tó bá nígbà tó eléyìí náà ti tó láti ronú kúwàdà lórí ìtàn mímu lórí ìpàkúpà ṣé abala òfin tọ́lọ́ta ti sọ ni àbí abala èyí tó jẹ́ àkókò lè kó bá jọ àbí abala ìwé sí owó àbí abala ìpalára tó lè kó bá ẹni tí mú náà torí ìdí eléyìí eléyìí náà kókó fàdíyàtà náà bá tẹ̀lé mọ́ta náà fi tó ẹ̀tọ́ bẹ gbọ́ ọ̀rọ̀ ó sì fẹ́ tẹ̀lé sí lọ́nà kílà lẹ́bi tọ́ eléyìí náà tó ń tọ̀ wò láti kẹ́kọ̀ọ́ lórí ẹ̀. abala tí a ó tún máa wọnú ẹ̀ àsìkò tí ó tútù lénìí òun ni ká pè ní àtàbáwò ẹgbẹ́ bí a bá ti sàlàyé ẹ̀sẹ̀ nínú àwọn ìwà abúlé náà wà ó àtàbáwò ẹ̀rí eléyìí gbajúmọ̀ dáadáa pàpà jùlọ nínú àwọn kata wọn ọlọ́ba ti rẹ̀ bá àwọn ẹ̀yà wa ẹ̀mẹ́sẹ̀ wọ́n máa ń jẹ́ káwọn èèyàn lọ sí jẹ́bẹ̀ẹ́ láwọn àtìkù gbà kọ́dà kó fi bẹ́ẹ̀ ní píláǹtì táwọn ọmọ kéékèèké náà máa bẹ̀rẹ̀ tálágbájá ti tàbárù ẹ̀yìn fọ́nà àwọn kéékèèké wọ́n sọ jáde lẹ́nu ṣùgbọ́n èdè yẹn èdè lárúbáwá ni tàbárù kẹ́lìmọ̀ yẹn èdè lárúbáwá ni wọ́n sì yọ jáde látara àyà kùránì tọ́lọ̀ ọba àdéṣọ́lá ọ̀gbìn láì bìnà ṣètò ọ̀nà rọ̀jì bìsìláì rahman rahim tọ́lọ̀ sọ fún Ànábì sallallahu alaihi wasallam kó ìsọ fún gbogbo àwọn obìnrin mùsùlùmí. ọlọ́ni yá. tírì òun ayé àwọn eléyìí yẹn wà ẹnu ẹ̀ jáde mẹ́fì wà látàbà rọ́jìnà tàbárújà ẹ̀ríwá tàbárújà tàbárújù náà nìyẹn tàbárújà ìdíyẹ tẹ̀lifúlà ẹ̀rí ìpìlẹ̀ àwòrán ọ̀rọ̀ ààrẹ ọ̀rọ̀ ẹ̀ ìpìlẹ̀ láti mọ ayé àlùkò ránìyàn gbogbo ẹni ìyàwó ànábì pátá eléyìí náà túmọ̀ sí pé gbogbo ẹni obìnrin mùsùlùmí pátá làtúnà ká ádìmí nà nìta ẹ̀yin ọ̀dà gẹ́gẹ́ bí àwọn obìnrin tí èsè o ẹ̀ẹ́dà gẹ́gẹ́ bí àwọn obìnrin tí wọ́n láti ọlọ́run o tẹ̀lé sunna sẹ́yìn bá bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ẹgbẹ́ mi lọ́rọ̀ tẹ́ ẹ bá jẹ́ tọ́páyà lọ́wọ́ fàlàtà kọ́ anábẹ́lẹ̀ kọ́wọ́lù ẹgbẹ́ mi lọ́kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́ni ẹ̀yin obìnrin ẹ má máa jẹ́ títí pé ẹ máa dín oòrùn ẹ̀rí ìgbà tuntun mọ́ dáadé fún yẹn ẹ má máa sọ̀rọ̀ ilé kó láwùjọ tẹ̀ ẹ̀rí obìnrin mi bá sọ̀rọ̀ ọkùnrin yóò ti tu yóò ti tu yóò ti dé ibi tó wù yẹn ti wá tóbìnrin mi bá sọ̀rọ̀ láàrin àwùjọ tẹ bá wà tọkùnrin wà ẹ̀rí ẹ má máa sọ̀rọ̀ eléyìí tó ṣe wípé yóò ó lè dààmú ọkùnrin fà látara ọ̀rọ̀ fẹ́ sọ yẹn yẹtùmọ́ àlẹ́ tí ní pọ́ńtì ọkùnrin tí. àárẹ̀ ìnáwó wà lọ́kàn rẹ̀ kọ́mọ̀ bá ti kíni o kọ́mọ̀ wa wípé ọ̀dà ẹ̀kọ́ bẹ ọ̀rọ̀ yìí yóò bẹ ní bùkátà sí káwọn orí yìí káwọn ó káwọn ojú elése dìnnà papọ̀ bọ̀kúlù náà kọ́ ọ̀là máa rúbà ọlọ́ni ọ̀rọ̀ bí a ètò gbajúmọ̀ bóbi ti sọ̀rọ̀ lọ́rọ̀ bẹ̀wọ̀ ọlọ́run láàrin àwọn obìnrin ẹgbẹ́ òun kẹ́ máa sọ̀rọ̀. ọlọ́wọ́ àti ọkọ náà níbi ìlú kúkú náà ẹ̀yin obìnrin mùsùlùmí ọlọ́ọ̀ni níbi wo ọlọ́ọ̀ni obìnrin mùsùlùmí máa fi jí má lé ní. wàlá tàbá rọ́jìnà tàbá rújà lè ja ilé yẹ ti dùn la. ẹ má máa jáde ní jáde tí wọ́n máa rí ọ̀tọ̀ yín ta gẹ́gẹ́ báwọn obìnrin ágíríjà ìní ìyẹn ní pé kọ́lọ́wọ́n tó gbà náà bìí lójú ká kẹ́wọ́n wọ́n bọ̀ wọ́n ká tàn ní káàkú bẹ́ẹ̀ ká sọ tó bá wọ ni wọ́n lè wọ̀ ẹ̀rí wà á fi mà sọ̀rọ̀ ẹ̀sìn máa kí òun wà á fi nà zaka kọ́lá ẹ̀ máa yọ zaka eléyìí náà tó ké sọ fún ẹnìkan ní yọ zaka o obìnrin tó bá lówó òun náà yọ zaka wà á fi iná mọ́ ọ́nà ẹ̀sìn tẹ̀ láti ọlọ́run àti ìfẹ́ ìnáwó ayọ̀rẹ́ tó mọ́ ìdílé wa ń sọ ọlọ́wọ́n bá àdékọ́ lálẹ́ ìta sọ fún yíyó òfin tá a nílé òfin ẹ̀sùn bá bẹ̀rẹ̀ gbé ẹ̀sẹ̀ fún òfin yín lọ. káàsì lè fi kíni káàsì lè pọ̀ yín má káàlè fún àwọn ọkùnrin náà káàlè fún àwọn ọkùnrin náà má. ọlọ́ni ìta ṣe yìí káàlè gbé ẹ̀sẹ̀ fún òbẹ́yìn ọkùnrin ní o káàlè gbé ẹ̀sẹ̀ fún òbẹ́yìn ọkùnrin àti fún àwọn tó jẹ́ ara àdéhùn kálukú wa náà kọ́lọ́ gbérò mi yí kalẹ̀ báwọn obìnrin náà eléyìí ìpìlẹ̀ mọ̀ọ́dún ti abẹ́wọ̀ ẹ bá bàrà àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn abá ni mọ̀kúrú tàbárù kí ni àgbọ́yé tí bẹ́ẹ̀ mi tá ń pè tàbárù jù wọ́n ní àtàbárù ìdáàrò lè márì àti zinata àwọn àti náà àdẹ̀rù jáde ẹ̀wù ká wọ́n ní ń jẹ́ náà ni kóbìnrin ọmọ ṣàfihàn ọ̀gbọ́ ẹ̀ àbí àwọn ẹwà ara rẹ̀ lè rí já fáwọn ọkùnrin tí ń jẹ́ tàbá tó lè lè jàmá ẹ ti wáyé lẹ́nìí níbo ni wọ́n fọ́ pé sí jàmá ibi táyé fọ́ pé sí obìnrin nìyẹn nígbà wọn bá rọ́bìnrin kan tó bu ara tiẹ̀ dáadáa ń ah, bá ah, èyí tó tó bu òun ọba yìí tí a bá ti rí ìtọ́ wọn pátá jáde nínú ọyẹ́ wọn ò ní béèrè lọ́wọ́ rẹ̀ àwọn tó tó mú wọn ni wọn ní sọ yìí ṣùgbọ́n ní tó bá wọ akọ́kọ́ fún ara dáadáa òun la yọ ọ̀gá yìí ṣe tó tó rú òmú ọ ní à ṣùgbọ́n ẹni tó wọ pátá láti jáde pẹ̀lú bèzíà kọ́dà ẹni kẹ́kọ̀ọ́ ní sọ fún pé ah òtútù òmú wọn ẹni tó òun sì béèrè lọ́wọ́ ẹ̀. pépé ṣètọ́nì nìyẹn bó ń fún nìyẹn eléyìí ni ìdí ń obìnrin ọmọ ọ̀gbọ́ ẹ̀ àti àwọn ẹwà ara rẹ̀ fọkùnrin tàbátà wọ́n obìnrin yìí ó ti ìdá àwọn àhá nígbà tó bá ń fèsì ojú ẹ̀ kó fi hàn àwọn èèyàn wà á fẹ́ mà á tún náà jíìdì á kọ̀wádìí á àbótú sàfihàn ẹwà ọ̀rọ̀ ẹ̀ ẹ̀rí kan bí àwọn yẹtí tóbi ní fífẹ́ sí kíkọ́ ni ṣéènì tó fi sọ́rùn bíi táwọn èèyàn fi eléyìí náà ni wọ́n bá lérò pẹ̀lú pé kí ni o obìnrin ń ṣàfihàn ọ̀ṣọ́ rẹ̀ kò wá wọn ní ìwé nìkan o ọ̀nà ìdílé yìí fìjẹ́mí ìtúwárí yìí níbi àpapọ̀ bí ṣe máa wá báàbò wà sẹ́yìn ká yìí pé agbó ọ̀rọ̀ kẹnu ni kálọ̀ mọ̀ pé kíni agbo ọ̀rọ̀ kan tó kẹnu ni o lèlìfìtìnà tó sì máa dá ìdínà alẹ̀ abẹ́rẹ́ kan tó máa dá wàhálà alẹ̀ wàlìfàsáàd ó máa ń fa ìwà àbàjẹ́ wàdìyáwò àmàlà kódà ó sì máa ń ṣe kíni ó máa ń jẹ́ kí wà dáadáa ọkọ̀ ọ̀dùnmọ́ni lọ́wọ́. سواء كان في الترقي بالصوت وتعطيله ولا ما يتبرج كل قجا sísàfihàn ọ̀sọ́ nìkan o ó lè wáyé pẹ̀lú kóbìnrin ọmọ àdíhùn ẹ̀rí kóbìnrin ọmọ àdíhùn rẹ̀ ara tàbádùkù ni kóbìnrin wà láàrin àwọn ọkùnrin kó tó mọ wá dín òun ẹ̀rí eléyìí tá a bá ti sọ yìí ó ti yí àwọn obìnrin náà kóbìnrin tó mọ wá kọ́ máa sọ̀rọ̀ nítorí pé kọ́ kórí ọkùnrin ọmọ àbí kọ́ máa bí hó ṣe áhà owó lóyún obìnrin àwọn ẹni sọ̀rọ̀ báyìí kọ́kùnrin tó bá ti wò lẹ́ẹ̀kejì wàtàǹtì nìyí kọ́ máa fi ohun náà lọ́tọ̀ọ́ àwọn ti ṣàpá fíyẹ́tẹ̀lẹ̀ màláàbí àbí kóbìnrin ọwọ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ̀rí kóbìnrin ọwọ́ aṣọ bẹ́lẹ́bẹ́lẹ́ tó ṣe kó bá ti wọ̀ ọ́ yóò máa transparent gbogbo tó bẹ lára rẹ̀ bàtà lẹ́ máa wò eléyìí náà ní ibi jẹ́ tàbá rúbi irú kọ́lọ̀ brazil tó lò ẹ máa rí irú kọ́lọ̀ pátákọ́wọ̀ ìyẹn máa rí níbi irú àwọn aṣọ bẹ́lẹ́bẹ́lẹ́ tàǹgbọ̀ yìí kódà tí ènìyàn ọmọ ẹ̀wọ̀n máa rí bíìdì ọmọ ẹ̀wọ̀n rí èyí tó fi tí wọ́n rí bákan a ó bẹ̀rẹ̀ sí rí àbí lásán ọmọ nìkan ní lásán ọmọ balẹ̀ káàdó owó ìdílé lọ sáré mi àwọn ìsọ pátá pátá ó ń tọ́jú níkà ẹlòmíkọ ẹlòmíkọ ẹlòmíkọ ọ̀gá àtẹ̀gbá àwọn àtẹ̀gbá àwọn òṣìṣẹ́ onímọ̀ ọ̀dọ̀ àwọn lójú ṣùgbọ́n wọ́n á lè sọ náà sáwọn ẹ̀rọ náà ní ewu. kò tó bẹ́ẹ̀ kọ́ pátá nínú pléènì nínú pléènì náà o nínú pléènì kọ́ wá wá wá pléènì kọ́ wá wá kó nínú pléènì gbà mí wọ́n kò fún ọ ní plánẹ́tì tó ń dàbúrà wọ́n ti máa ń ní nínú pléènì pàpà jùlọ àwọn kọ̀májà pléènì náà wọ́n ti máa ń ní tọ́wá tọ́wá wọ kóòtù lọ́wọ́ wọ̀ ná wọ́n tún wá fún ọ ní plánẹ́tì tó ń dàbúrà tó pé ìdí òkè ìgbà tí wọ́n wo visa bá a lò nínú ilé fún ìdálò ilé yẹn nítorí nítorí bẹ́ẹ̀ kí níka ninety fifty àbí kí níka nine nine fifty àbí ìgbà níta bí seven fifty tá a bá wo bí òkè yìí nítòkè yẹn bí nǹkan bí forty three forty three thousand three kẹ́ owó ìgbà wọn lọ́dún ẹ̀ ẹ́ nílòkè yẹn. sí náà ó mọ ọ̀gá àtọkùnrin abẹ ìyẹn la fẹ́ fẹ́ fẹ́ àwọn ìṣòro náà tó àpò láàrin wọn tó wà bí nǹkan tó ti lé yìí àbẹ́ ọkọlẹ̀ tán fẹ́lẹ̀ wà bọ́ ìlànà yẹn gbogbo kò tó bẹ́ẹ̀ kò sí ní tó lè máa mú kò tó bẹ́ẹ̀ kò lè wà bẹ́ẹ̀. kóbìnrin ọmọ ṣàfihàn àwọn abala bìkan nínú ara ẹ̀ tàbátùkù lè wá níbi kóbìnrin ọwọ́ tí òkú lẹ̀ lè wá níbi kóbìnrin ọwọ́ aṣọ tó fún wa láàdá dídádí tàbátùkù sì lè wá níbi kóbìnrin ọwọ́ tó lè wá níbi níbi wàtẹ́lẹ́mìyàtò ìsìlámìyà ẹ wá rí ẹ̀kọ́ islam tó mú wa láàfin ààbẹ̀ àtàwùjí àwìn níbi abáráta wà yìí wọ́n ló mú wa ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó tóbi wà ìdá ìṣẹ̀lì àti ìtọ́ni nípa eré tó gbórédé lè sájẹ́rì wọ̀tà ni lẹ́yìn tó ti gbé ọjà gbé wọn wa sọ̀rọ̀ mbẹ́ ó ti tò wá sí àkíyèsí kọ́dà wà tẹ̀lé àwọn ètò tó wà ní kòkòrò náà mẹ́mẹ́ bí máa yàtọ̀ wá kọ́ máa láti rẹ̀ fẹ́sẹ̀ pẹ̀lú ìtọ́ bá ìfésí ọmọ nìyẹn mú ẹwù ká pẹ̀lú ìtọ́ bá ìfésí ọmọ nìyẹn mú wà tọ̀ bá ènìyàn àti tọ́jà àdámọ́ ọmọ ènìyàn wà pẹ̀ bá ènìyàn tọ́jà àdámọ́ ọmọ ènìyàn àdámọ́ ọmọ ènìyàn òun ni ká wọ́n lọ ká dàtọ̀ fúra òun àdámọ́ ọmọ ènìyàn.

ọlọ́wọ́ tí a nílẹ̀ ẹranko tí náà wọ́n wá òun náà ní kílẹ̀ òun ti kálọ̀ gbọ́ bẹ́yà àwọn ẹja ní omi àbáwò ìdíjò àwọn ènìyàn nínú là tẹ ẹyẹ ní onígbùgbù táwọn èkúté ni wọ́n ní wọ́n nínú là ẹ ọkọ mi ìyẹn ní ara eléyìí là tọ́lọ̀ lẹ́yìn tó ṣe wípé àyèmọ̀wọ́sọ ìlànà ètò ni ara àbíyọrí ètò ni ara kíni ara àbíyọrí ètò òun náà ti ṣe ọmọ ọ̀rọ̀. bàbá wà nínú àwọn ìtì máa ń fa ìdẹ́yẹ bí wọn ní nàlẹ àtúbà àbálẹ káàbọ wọn ní ìdí kan gbòógì tó yàtọ̀ wàrọ àbàwọ àìsàbàbò tó wà lábẹ́ tí máa ń gbé ní síbi lọbi síbi kéèyàn máa tàbí hàn àwọn ìdílá rẹ tàtàmátàlú bí ìmọ̀ ìyá àti wọn ní yóò máa hàn bí àwọn tẹ́tí bọ̀ yìí alákọ̀ọ́kọ́ mẹ́ dọ́ òtẹ́rẹ́bíyà ti dì níyà wọn lákọ̀ọ́kọ́ mẹ́ gan-an nìyẹn òun náà ní kéèyàn ó lẹ níbi ẹ̀kọ́ ẹ̀sìn tẹ̀ríkà wà á tẹ́tí a wà bùkọ̀dá àdìkù wọ́tí a àti kí èèyàn sàbẹ̀kù bí ẹ̀kọ́ ẹ̀sìn yẹn bó ti yẹ kó máa lágbára sí lára yẹn kí èèyàn sàbẹ̀kù ẹ̀ tó bá ti rí báyìí tẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó lè lára yẹn bó ti yẹ kọ́ lágbára tó lára àyàn tó bá yẹ títí kò tó bẹ́ẹ̀ lára àyàn kọ́kọ́ yẹpẹrẹ ní ìyá mímu gbogbo àlùkò táwọn kan lé ní tí wọ́n bá ti ṣe ká wà á bù wọ́n ní fanatic àti ọ̀nàbò wọn wà á ti àwọn eléyìí pọ̀ jù èsè wà á ti eléyìí pọ̀ jù náà àríwá ti tó gbogbo ẹ̀ àríwá ti pọ̀ jù tí wọ́n bá ṣe é tó ṣe kò ní ti kọ́ ọmọ wọ́n tó wọn náà bá ti ronú lórí ẹ̀ dáadáa wọn kò ní jọ ọmọ ènìyàn ó ti ẹ bá ti náà ní ẹsẹ̀ nítorí ẹsẹ̀ nítorí ẹsẹ̀ òun ló fi ṣe bẹ́ẹ̀. kẹ́sì ni táwọn èèyàn kíyèsí tí wọ́n bá àti ẹ̀fẹ́ fún ọmọ mi àti ah àwọn ọmọ tó bá ti láti báyìí wọ́n bá ti kó kúrú lé òun ní jáde lọ́dún ẹ̀fọ́ tí ẹ bá rí bọ́ọ̀sì tí àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ yìí tí ẹ bá rí bọ́ọ̀sì tí àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ yìí lọ́wọ́ pé pẹ̀lú kí wọ́n wà nílé lọ́lọ́mọ bí lẹ́nu yẹn wọ́n bí tó. kéde kí wọ́n tẹ̀lé òkè ọlọ́run ní máa jẹ́ ti balẹ̀ ẹ̀sìn gbígbà àgbọ́yé ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn tó bá ti lẹ̀ lára yàn bó ti ẹ̀kọ́ lágbára tí tó bá ti lẹ̀ lára yàn tẹ́lẹ̀ tàbẹ́kù ẹ̀ yùtàbí gbogbo òru lè ẹni ìlànà yóò máa ṣàfihàn ìrẹ̀wẹ̀sì wàtìbá wùlẹ̀ àwà àti ìmọ̀tẹ̀lé ìfẹ́ náà fèlè ó sọ̀rọ̀ sí láàrin fámìlì láàrin mẹ́rin láàrin fámìlì wọ́n lè fún gama àti àwùjọ. ẹ̀rí kan ṣé ẹ̀kọ́ ẹ̀sìn bá ti lẹ lára yẹn eléyìí náà ni wọ́n máa fa ìrẹ̀wẹ̀sì lẹ́gbẹ́ díẹ̀ díẹ̀ lọ́la máa ti lọ́wọ́ kó lára yẹn léèyàn wá fún wa. fún wa kátà ti sàlàyé yìí alùpàá yìí wọ́n balẹ̀ kó yé dáadáa. ọ̀wọ́ ìgbéyàwó ti mú wa tẹ́kùn sí bẹ́ẹ̀ ni wọ́n ti máa jèrè ayáwọ̀ ọdún bẹ́ẹ̀ bá ti sọ́ra sí ẹ̀sìn sí bẹ́ẹ̀ ni wọ́n máa jèrè ayé àwọ̀ ọdún. wà á sáà àbí tí wọ́n bí ti sọ báyà àwọn èèyàn tí wọ́n bí ti sọ lẹ́jà àwọn èèyàn lórí àwọn abala bíi gbogbo ẹ̀jọ́ bẹ́ẹ̀ tẹ̀ ní rí òdodo kan báyìí. ẹ̀rìn tí a bá wà nígbà tí gbẹ olùkóòlù bẹ̀sí àwọn àwọn tí wọn ra bílíkì sí àwọn ó ti bẹ̀sí àwọn tí wọn ra bílíkì sí àwọn tí wọn wà fún apá ewúrẹ́ tó mú wá tí wọn ní mílíkì táwọn kó wá yìí ọmọ táwọn kó ní ìdá àwọn ilé àpò ìdá táwọn kó wá yìí òun lè rí sábà wọn àfa àwọn ẹni tí bá sọ kó mú ẹnìkan tó ṣe bẹ́ẹ̀ wá káyì kó ẹnìkan wá tó ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ láti wéé. nǹkan bá ti yéèyàn kéèyàn má lè ti ṣe gìrì láti ṣe àwọn nǹkan wọ̀nyẹn máa jẹ́ kẹ́sì ọmọ yòrò lára yẹn kéèyàn bá tọ́ nǹkan kan jẹ́ nígbà mí má para dé má para dé ní ẹ̀rọ rẹ títí tẹ́lẹ̀ òbí lọ́mọ ní lọ́wọ́ eléyìí ni alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ sì máa ń ba kéèyàn máa tẹ̀lé kéèyàn máa tẹ̀lé bẹ́ẹ̀ nínú irú fámìlì bẹ́ẹ̀ bọ̀dá wa náà ti kéwù nígbà tá a fi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ọmọ ilé kéwù kó tó lè pé kéwù fún wa yé wa dáadáa kí jẹ́ sínú àná tó wa máa yé wa papọ̀ máa. wọ́n náà mú iná wá lọ́wọ́ méjèèjì kọ̀wá tó wá sí àbáláṣí lórí eléyìí tó tó lórí tó náà tó tó bọ́ ọ̀rẹ́ tó tó léwu náà kò sí àbáláṣí tó tó béèrè wọn ti sọ̀rọ̀ sẹ́wọ̀. àwọn eléyìí kò lóra dáadáa láyé bá ti ọ̀sán ti wá lọ́wọ́ ìgbà náà lọ́wọ́ ìgbà náà lọ́wọ́ ayé ṣe òun ṣe kí wọ́n ti fẹ́ kí wọ́n ti bàjẹ́ bọ́ lọ́wọ́ kàkó ṣe hàn. àwọn òkè tí wọ́n tún lè bàjẹ́ èyí tó lọ́wọ́ àwọn ọ̀dẹ̀ bàtí wọ́n ẹ̀ nìkan lè bàjẹ́ òun fún lẹ́yìn mẹ́rin ó abẹ́rẹ́ ta torí ìdè ilé yà á kú wẹ̀ nìyẹn níbi kéèyàn bá sọ yẹn pé kí lọ́lọ́run ní àṣẹ kí ní àdájọ́ òun ní àṣẹ káàdì òun ṣe é yàtọ̀ sí kéèyàn wá ní orí fẹ́ ara rẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú tí wọ́n mú àwọn èèyàn orí ẹlẹ́ẹ̀kejì náà láti dúró lẹ́yìn tí wọ́n mú àwọn èèyàn láti lè máa ṣe tàbárò òun ni àrọ́pá fi ìdí àròsí náà kéèyàn lójú pé òun sábẹ̀ fi ọ̀tọ́ tóun ṣe hàn ẹ̀rí tẹ́lẹ̀ mọ̀ yìí pé bíìtì tó wà lọ́rùn òun ọkọjá bẹ́ẹ̀ bíìtì yẹn ta gan bákan náà wàlìjàmáà àbí tẹ́lẹ̀ mọ̀ yìí pé àà òun rẹ̀ wà gan òun bíútífù pàtàkì eléyìí. lìjúrì ànáàsà òfúnà wàjàmáàlì káwá ọba àlè máa rí ọ̀kọ́ tó lò yẹn àti ẹwà tí ń bẹ lára àlùmùtàbárìjà ẹni tí ń ṣe tàbárùjù yìí wàyájẹ́ àrùdálẹ́ tàbí tẹ̀símẹ́lì ṣáà eléyà tó máa hàn níbi kíkó ọ̀tọ́ pa irun wàtídá ìrìnmọ̀lábí àṣàfáàfà àti kẹ́yẹkẹ́ aṣọ olo o tí ó wọ lé gbogbo àwọn ọ̀ṣọ́ tá a sọ yìí kọjá àwọn àtọ́kọ́ sàtìpẹ́rẹ́ àwọn tí wọ́n máa gbogbo ti ń bẹ lábẹ́ tó wà lábẹ́. kódà lo tìmáàrù ẹgbẹ́ tìmáàrù tó náà gbogbo ń bẹ lábẹ́ tó wọ̀ ni wọ́n rí òun náà tọ́ba ti wọ ìmáàrún yẹn tó ti bẹ lábẹ́ ìmáàrún rẹ̀ náà tọ́ gbogbo ẹ̀ náà wọ́n máa rí eléyìí náà wọ́n ti rẹ̀ o tètè pẹ́ ni tí kò lo ìmáàrún òun nìkan là bá rú àbọ̀ òun yẹn ti bá rú gbogbo aṣọ bẹ́ẹ̀ bá ti wọ̀ tọ́ba ti ń tó gbogbo ń tọ́jú ọ̀tọ́ lábẹ́lẹ̀ fún ni yálà lọ́kàn àbí tàbá tuntun náà lè wàtọ́ yìí kọ́ àbí ìjọ fún mánilá dájúdájú tó lè pé kó kó séèkù ara náà ní oṣù náà ní oṣù eléyìí àwọn tó jù àtọkùnrin àtọkùnrin wọ̀ máa wọ̀ náà máa wọ̀ bákan náà sí irọ́ kéré àwọn tó kú lè náà káwọn èèyàn máa lè máa rí máa yẹ ti mú àlùwá àríyá àná ntọ́kù ọba ní máa fi hàn ẹ̀rí ẹ̀rí wọlé ta inú níta kẹfẹ́ o àtàbárò ìpìlẹ̀ níta ìṣòro yìí wọ̀ yìí ayà tó òun náà láti sọ lókè rẹ̀ sẹ́wọ́n ní ọ̀gá á nínú àwọn nǹkan míì títún máa jẹ́ táwọn èèyàn ó fi ọ̀pọ̀ ara wọn hàn bí márùn náà lábẹ́ a ti ṣàlàyé méjì lénìí a ó fà tẹ̀síwájú bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́jọ kọ́lọ̀ tó ká ju ọjọ́ mẹ́jọ náà lọ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ fún ọ̀nà Muhammad وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته